naam alhamdulilayi rabbil alamin eléyìí láti lè jẹ́ ìṣítí àbí ìgbaraẹninímọ̀ràn lórí àwọn ìròrí kan tí ó ń jàrà rìn lórí àwọn àwọn ọ̀sáàzọ̀ àwọn àfa àgbààgbà wa àbáwọn ọmọ ìyá tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́n tí wọ́n ń bá àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ń pè àwa ọmọ kéékèèké sí ẹ̀sìn kára subhanahu wa ta'ala kò ṣẹ̀nì kankan wa lẹ́sàn máa pe ọ̀rọ̀ yìí ní ká sọ pé la ta'lamu awladakum anna siyama lè ṣòórì bil fuqara ẹ má jẹ́ kó yẹ pa àmọ́ sọ fún àwọn ọmọ kéékèèké àbáwọn ọ̀dọ́ tá iṣẹ́ ń sọ pé káwọn náà máa ń gbàwẹ̀ ìpè the reason why star fi ń gbàwẹ̀ òun náà ni ká fi lè feel báwọn olùsí náà ṣe máa ń feel mo pé lára nǹkan tó ń gbé sáwọn náà lórí rèé tá fi dàgbà and ọ̀gọ̀rọ̀ àwọn wáàsí tá à ń gbọ́dọ̀ rédíò nítorí kálukú náà sọ ní pé ara àǹfààní tí mẹ́ ń bi àwẹ̀ gbígbà òun náà ni kéèyàn fi lè feel bí àwọn olùsí náà ṣe máa ń feel kí wọ́n náà fi lè mọ báwọn olùsí náà bíbí ṣe máa ń pa wọ́n so that èèyàn fi lè ní ojú àánú. wala taqulu lahum anna Allaha yuridu an yuqtaba rasulullah bákan náà ẹ mọ̀ ẹ̀kọ́ yẹ pé ní táwọn sọ fáwọn èèyàn ó ní pé reasons tí ọlọ́run fi ṣe gbogbo ẹ̀ báyìí ó ní pé ọlọ́run fẹ́ tẹ̀sí ní tá à ní sùúrù wa láà méjèèjì kò rí bẹ́ẹ̀ fọwọ́n náà kàmí àtúntọ̀rí ikọ̀ àmọye hundred times hundred waves tọ́lọ́mọba àdìkẹ́lá tó fi lè ṣe test fún sùúrù wa tá a ní patience wa tá a ní àìmọye ọ̀nà tọ́lọ́mọba àdìkẹ́lá lè ṣe fi ṣe test fún tẹ́lẹ̀ kì í ṣe irú àwọn ọ̀nà pé a fẹ́ gbàwẹ̀ nìkan tí kì ṣe pé ọ̀nà yìí pé kọ́lọ́n wa ṣe a fẹ́ jẹ a fẹ́ mu kọ́lọ́n wa jẹ́ pé òun fi ṣe test sùúrù wa. ẹ má jẹ́ pé ẹ pé ní táwọn máa gbé sórí àwọn ọmọ kéékèèké ó ní pé لا تقول لهم أننا نصوم لنشعر بما ليس لديهم طعام أو لكي لا ندخل النار ẹgbẹ́ ọ̀gẹ́gun tá a mọ̀ sọ fún wọn nípa à ń gbàwẹ̀ nítorí pé ká fi lè mọ iyì àwọn tí wọn ò bá lóúnjẹ àwọn tí wọn ò lóúnjẹ ní tí wọn sábà jẹun àwọn tí bí máa ń pa aw li kayla nadkhula an-nar àbí pé ìdí tó jẹ́ káwọn gbàwẹ̀ ni pé káwọn bá lè wọná ẹgbẹ́ ọ̀gẹ́gun táwọn gbé wọn lórí nìyẹn dé pé at least mo gbé tá a fa kan náà àwọn afa tó fẹ́ ṣe wá zoni àwẹ̀ ìmọ̀ jẹ́ kí pé ìjọ tó wọn ọmọ kan tí wọ́n kàn án ní kó gbàwẹ̀ nígbà tó gbàdá gómìnà jùlọ ní mẹ́láàdì what is the meaning of ebi ń pa mí ó ní ó mọ̀ mí ní ebi ń pa mí nígbà tó bá dinú àwẹ̀ that means reasons ta fi ń gbàwẹ̀ kẹ́kẹ́ nítorí pọ́lọ́mọ́ mọ̀ sí pé ká fi lè mọ bébí ṣe ń pa wá àbí bébí ṣe lè máa pa àwọn èèyàn torí pé tọ́lọ́run bá kádàrá wá fún wa ní ọmọ tí làákàyè bá ń ṣàpù dáadáa ọmọ tí làákàyè gbóná dáadáa tó tó tó tó jẹ́ pé ó lè reason along yóò bí wá léèrè pé ok tẹ́ pé ìdìtẹ́ ọ sọ pé ọlọ́run sọ pé ká máa gbààwẹ̀ ni pé ká fi lè mọ báwọn olùṣiṣẹ́ ń fìw ká fi lè mọ iyì àwọn tí wọn ò lóúnjẹ nínú àwọn tí wọn ò lóúnjẹ tí wọn lè máa jẹ tẹ́ pé wọ́n mánéèjì gbáyé ni idan hal hal fòkọ̀rọ̀ àìfòkọ̀rọ̀ tẹ̀sù sáwọn olùsìn wa ń gbàwẹ̀ ńgbà náà yóò bí wá léèrè bẹ́ẹ̀ gbódà sáwọn olùsìn gbàwẹ̀ ńgbà yẹn a jẹ́ pé kí wá lẹ́ẹ̀ fi dànù torí pé n tí sọ fún yín ni pé ẹni pé n tọ́lọ̀ fi ní ká gbàwẹ̀ ni pé ká fi lè mọ iyì àwọn tí wọn ò bá ló ń jẹ́ ńlẹ̀ àbáwọn tó jólósì a jẹ́ pé nìkan ló yẹ kọ́lọ́ ní kó mọ gbàwẹ̀ torí pé gẹ́gẹ́ wulẹ̀ ti mọ iyì ebi olóòsì wulẹ̀ ti mọ tán ní olóòsì ó ti mọ iyì bí Yorùbá ló ń jẹun bí ẹ̀ ṣe máa ń fíù kí lẹ́ẹ̀ fi dá lónìí sí gbọ̀jẹ́ pé n tẹ́ ń gbélé lórí náà ni pé ọlọ́run á máa gbà káfílẹ̀ mọ iye àwọn tí wọn bá àwọn tí wọn ò lówó lọ́wọ́ àwọn olùsì káfílẹ̀ mọ àwọn tí wọn bá rí nǹkan jẹ ó lè bí léèrè pé ó ti àwọn tó wá jẹ́ olóòsì àbáwọn tí wọn rí nǹkan jẹ nísìnyí sọlọ ṣé sáwọn náà sáwọn náà gbàwẹ̀ sẹ́wà ni àwọn náà gbàwẹ̀ torí kí wàá làwọn náà fi ń gbàwẹ̀ sọ́tò káwọn náà fi lè mọ yí <laughs> àbí táwọn apá àwọn tàbá fẹ́ rí lórí ipa fẹ́ kan gbààwẹ̀ ó ní pé nata alamu taqwa Allah subhanahu wa ta'ala ní ká gbààwẹ̀ nítorí káfílẹ̀ tírèèni ẹ̀mí ara wa síbẹ̀rù ọlọ́run káfílẹ̀ tírèèni ẹ̀mí ara wa síbẹ̀rù ọlọ́run ló fi jẹ́ kí nígbà tó sọ sọ́tò bá kọ́ra nípa rí àyà tó fi ọkọ́ ń fi wá lójú òkúrò káfílẹ̀ gbààwẹ̀ kí ló sọ pé lísìn tó ń gẹ́gẹ́ fún ní àgbàlagbà àtàwọn ọmọ kéèkéè tá à ń pè kí ló pe lísìn tó fi ní ká gbààwẹ̀ ó ní la'allakum tattaqun kó fi jẹ́ pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́run èyí ni ẹ̀wò báyìí àìjẹ́ pé reason tá a fi ń gbàwẹ̀ ni pé ká lè ṣe kí ni ká lè bẹ̀rù Allah subhanahu wa ta'ala ara àwọn tá a ṣe kí ni ká jù làwọn wà lówẹ́ lórí ni a jẹ́ kọ́mọ̀ pé náà súnmùlẹ̀ náà àdóbìn àǹfùsànà à ń gbàwẹ̀ kó fi jẹ́ pé a fi lè tírèèni ẹ̀mí wa tá a fi lè tírèèni ẹ̀mí wa náà súnmùlẹ̀ ànáhà ìbáadà à ń gbàwẹ̀ nítorí pé àwẹ̀ gbígbà ńkọ́ ìbáadà ni ìjọsìn ni ìtọ́lọ̀ ni a fi jọsìn fún táìmù yẹn nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ délì àlè máa kírun àlèmọ́kìrun ọlọ́run tó wá lóṣù kan tó wá wà o mo fẹ́ kẹ́ ẹ tún fi ìmọ̀ jẹun lọ́sàn kẹ́ ẹ fi ṣe kí ni kẹ́ ẹ fi jọ́sìn fẹ́mi ọlọ́run Allah subhanahu wa ta'ala ń tá àmọ̀ kùn wọ́n sí rè torí pé taj'alu arwahana ba'idatan an kulli shahwa torí pé ẹ jẹ́ kó yé wọn pé ìbáàdà ni ọlọ́run fẹ́ pé lójúmọ́ ọmọ lọ́sàn táàrin káàkiri yẹn ṣáhàwá wa ntí máa ń wùwà lọ́kàn láti máa ṣe oníkájẹun káṣe owó ẹ̀ wa ọlọ́run fẹ́ kó jẹ́ pé a kòrò ní táìmù yẹn specifically fún wa Allah subhanahu wa ta'ala anabi sọ fún wa pé man sama Ramadan imanan wa ihtisaban man sama Ramadan imanan wa ihtisaban gufra lahu anabi sọ pé ẹni tó bí ilé gbààwẹ̀ pẹ̀lú imani ajẹ́pà àti ìsìlì imani sínú àwẹ̀ tàn fẹ́ gbà nìyẹn wàhí ti sáàbà kí sì tún ro kan yí pé fi ń se ọlọ́run ó sùn lẹ́sàn torí pé níta ẹ̀mọ́ ní ìtì sáàbà lórí orin tó bá jẹ́ ìbáàdà tẹ́ ẹ ti gbé sí lọ́kàn pé ìbáàdà ni o wàhí ti sáàbà kí sì òun náà ti gbà pé ọlọ́run ó sùn lẹ́sàn tó ń ro kan ìfẹ́ wa ta'ala ọlọ́run bàdé kí ló fà fún sí gbogbo tó ń jẹ́ jòdò yìí dè gbogbo àwọn ọmọ ṣe tọ́lọ́ ní ra inú àwọ̀ ẹ̀yẹn o ẹ̀ mọ́ sùn mọ́ o kódà tẹ́bí kì í ṣe nǹkan haram ní nítorí pọ́n náà wà lè gíra ṣe kí ni tó ṣe lẹ́tọ̀ fún wa àwọn òdòdó tí wọ́n mọ̀ kiri àwọn àgbàdo tí wọ́n mọ̀ yẹn lẹ́sẹ̀ títì tí gbogbo yóò mọ̀ rùn tẹ bá lọ sí skul àwọn ìyá tí wọ́n mọ̀ ta tíntì tí wọ́n ta pàpánu tó àwọn ogbẹ̀ tí wọ́n gbé ogbẹ̀ lẹ̀ gbogbo àwọn mìíràn láti lè fi ṣe ìbáadà fún wa Allah subhanahu wa ta'ala ìtàjẹ̀ kan gbọ́yé nìyẹn ajẹ̀ kan gbọ́yé pé amamaka ta'am wala ta'kul wọn náà wò ní ìsìn oúnjẹ nìyẹn wájú rẹ̀ kìí pé kò oúnjẹ nílé wala ta'kul kí ètò ò lè jẹ́ pọ́lọ ní ọmọ jẹ́ táìmù yẹn ajẹ́ pé kí ló fi ń ṣe òfin ìjọ ti fọ́lọ́n tẹ́ṣì ìgbáyà rẹ ti ń yọ máàpù adídásì <laughs> èèyàn ti ń rù wàlà tẹ́ṣùrùbù wàlà a sì ní mú mi ògbó sì máa gbẹ wá ẹ jẹ́ pé gbogbo ohun tó máa ń wà yẹn a sọ̀mìtì fún Allah subhanahu wa pa fẹ́ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ torí pa fẹ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àfi ń jọ́sìn ni kéèkùn tó ká fi lè mọ bí ebi ṣe ń pa àwọn olòṣìṣì ayẹ́pẹ́ tó yẹ pé bá ní àwọn olówó nìkan lọ́wọ́ ní ká gbààwẹ̀ ọmọ gan ló wọn rò pé ah, olòṣì ìbò òun lẹ̀sìn ọbọ̀lóṣìṣẹ́ yumkinuka an tashrab ó rọrùn fún ọ kó o bá sí kitchen bẹ́ẹ̀ yẹn ti dájú òní síbẹ̀ tí òní sí mọ́mí bẹ́ẹ̀ kó o sì jómi mu ó rọrùn sí ọkọ ọlọ́pàá lùwàlá ló fẹ́ ṣe kó o sì jómi mu. fàlà ahadu yarok tẹ́nìkan kò sì ní rí ọ àwọn àjẹkọ ọmọ gbọ́ yé pé intanet ló fẹ́ kọ́ wa ni pé al-ihsan an ta'budu Allah ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yaraka àjẹkọ ọmọ gbọ́ pé ah intan pin dáadáa tẹ́pò náà sì làwẹ̀ mú wá bá wa àwẹ̀ wá kọ́ wa ní nǹkan dáadáa ni kí ni nǹkan tó wá kọ́ wa ó wá kọ́ wa káfí lè mọ̀ yìí pé an ìmọ̀ fọlọ́m gẹ́gẹ́ wa tá a bá tiẹ̀ wà fa yàrá ọ̀ka wa ti kíni orí wa òun ní tí ó fi mọ̀ rí bàwọ̀ ò lérí dámì tó bá imú kọ̀rọ̀ tó bá ṣe nǹkan kan ti wò pé kò kan aláṣùwárà tàbí àti kíni orí ọ̀ o lè tan rádìí rẹ jẹ kó o ti máa mú mi àmú tó tutù o lè tan rádìí rẹ jẹ kó o ti wò pé nígbà tó o dé skul o kàn lọ òpó fẹ́ rọ́ mi sórí ni o ti sẹ́gẹ̀ oníkọ́nà fún rẹ̀ má lè lẹ̀ pọ̀ àwọn eléyìí a nǹkan tá instill sí orí àwọn ọmọ wa nìyẹn a jẹ́ kan gbọ́ yí pé huwa haqqan litahazibu linnafs litahazibu linnafs wípé eléyìí ẹ̀tọ́ ẹ̀tọ́ tí ọlọ́àṣùbátà aláṣùbátà fẹ́ ká fi lè train ni right tọ́lá àṣùbátà tó wò pé ká tún fi lè train ni ẹ̀mí wa òun náà nìyẹn torí pé ààwẹ̀ wa ààwẹ̀ wa huwa iltizamu bi ta'ati Allahi wa taqarrubu minhu òun náà ni ká fi lè jẹ́ pé a lè súnmọ́ Allah subhanahu wa ta'ala a sì lè máa tẹ̀láṣẹ rẹ̀ ọ̀pọ̀ aláṣẹ pé gbáwẹ̀ a sì ń gbà wàtàkọ́dù bòmínú ó ìṣòro ká tún súnmọ́ náà ní táìmù yẹn ló jẹ́ pé ó ní ká jí lóru káyà àwọn náà fílà àwọn tààrọ̀ wíṣì àwọn àdá tó tún ní ká máa ṣe sáàdì mẹ́wàá gbẹ̀yìn tó wá di kinní kan kó jẹ́ pé a tún lè súnmọ́ lọ́hùn ju bá a ṣe ń súnmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ yẹ́lì ẹ̀ẹ̀kan lọ́dún náà ni a tún ti lè súnmọ́ lọ́hùn sí ẹni tí ń dọ̀lẹ́ yóò tún ṣe ẹni tí èkì pé òun náà gbà ah, mo mọ̀ tó ti ń ráyè èkì pé kí ìntàjẹ̀ káwọn ọmọ wa àbáwọn tá a bá ń train táyẹ̀ kan gbọ́yé nìyẹn ayẹ̀ kan gbọ́yé pé huwa ibadatun wa muhibbatullah ayẹ̀ kan gbọ́yé pé ìbáàdà ni o báyẹ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o bẹ́ẹ̀ náà tún ni ara àmì ìnífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala nìyẹn ara ìnífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala ara ìnífẹ̀ẹ́ sí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam à ń jẹ́ kọ́ máa máa rí sí pé ah, nígbà tó wọn káwá ti ń sọ pé ẹwù ṣé àgbàlagbà ṣé òun ò lè mọ àgbàlagbà gbọ́dọ̀ jáwèé àrí ságbàlagbà ti wá jáwèé ṣé ẹlẹ́sẹ̀ ní bẹ́ẹ̀ ni à kémi náà mọ àdágbàǹgbà wọn o ìwádìí wa kú o ṣàgbé wàhálà ti dé bá wọn. na eléyìí nínú àwọn nǹkan tá a tìrìnà àwọn alẹ́ lórí nìyẹn a lè kan gbọ́ yé pé ọlọ́run fẹ́ kó jẹ́ ni pé ọlọ́run pọ̀ láṣẹ kó wò pé ẹ́ ta ló pa mí láṣẹ yẹn ẹni tó ga jù tó dá ayé tó dá sánmọ̀ tó ń kọ̀ǹtró wa tẹ́kùn ló lè pa mí tó lè jí mi tó lè tún ní mọ́ sùn tó tún lè ní mọ́ sùn mọ́ à àjẹ́ pé kí n wá tẹ̀lé àjẹ́ kan gbọ́ yé pé tí ọlá àṣùgbọ́ta bá ti pa á láṣẹ kódà kí nǹkan yẹn máa wù oúnjẹ ń wù omi ń wù ó wá pa á láṣẹ oní amọ́jẹ nítorí pé fẹ́ ni kò fẹ́ líjì ọkọ rẹ̀ tọkẹ̀ bá lọ pé kí ní kan kóònù lẹ́yìn yóò bá wọn bu ẹkún kò fẹ́ líjì ọkọ rẹ̀ ayé pé Allah subhanahu wa ta'ala kò wá tiẹ̀ wá ní wálé wá ní fún jẹun lẹ̀ fomi yẹn lẹ̀ ń táìmù yẹn àwa afílẹ̀ ó sì ní wá lára ṣùgbọ́n afílẹ̀ nítorí pé a nífẹ̀ẹ́ sẹ́ni tó ṣe kíni tó pa wá láṣẹ lájẹ̀ kan gbọ́ pé reasons rẹ̀ tí wọ́n fi ní ká gbààwẹ̀ huwa shay'un yaj'aluka aktharu qurban òun náà ní nǹkan kankan tí yóò tó jẹ́ pé àsìkò yẹn lèyẹn máa fi súnmọ́ lọ́n jù ẹ rí i pé dáàdì máa ń ka Quran dáadáa ìyẹn fún dáàdì tó yẹ pé òun náà bá tún jẹ́ good example nílé tí máa ń ka Quran ni o tí yẹ pé dáàdì tó yẹ pé fíìmù ni wọ́n kàn jókòó sórí ikú ṣíṣe àkàn tó fẹ́ lọ́tọ̀ bá a múrì múùjù <laughs> dáàdì náà ti wá di lágẹ̀rẹ̀ kì í ṣe irú yóò àyè kan gbọ́yé pé akisar kuruban àsìkò yìí náà la máa ń ní a fi lè máa ń súnmọ́ a rí i pé kùnrin àrùn dádì wa àbí ètí mẹ́nu wa ń kà ń pọ̀ sí i àwa náà wà mọ̀ pé ok àsìkò yìí dádì máa ń ka kùnrin àjù bẹ́ẹ̀ lọ mọ́yìn máa ń ka kùnrin àjù bẹ́ẹ̀ àyẹ́pẹ́ àsìkò yẹn gbọ́dọ̀ máa ṣe ìbádà ju ti tẹ́lẹ̀ lọ náfìlà wọn ah, ah, òru támáyé náfìlà dáa mẹ́ta méjì méjì ah, ìtẹ́máyé ni wọ́n máa ti yan ó wa ta'ala. ó náà ní àjẹ́ kan gbọ́ yé pé o náà ni mẹ́sẹ̀gì tí Allah subhanahu wa ta'ala tí ó fi ń rè wá lórí ká lè mọ̀ pé tá a bá ń ṣèṣẹ̀mí ayé wa lọ́wọ́ yẹn ni pé tá a bá wà ń bi gbogbo any businesses tá a bá ń ṣe lọ́wọ́ yálà ẹni tó ń ṣe lọ́fíìsì ni ẹni tó ń ṣe ẹnu ọjà ni ẹni ẹ tún lè máa lo àṣẹ ọlọ́run náà lọ́wọ́ torí pé ẹ wò gbà táìmù tọ́lọ́ ní ká máa gbà wẹ̀ sí àsìgbà tá a yẹ pa àwọn nípa afẹ́ lọ iṣẹ́ á jìlóru àwọn bá ṣe plan ní táìmù wa láàrin òru tá a jí adẹ̀tún mítọ̀ pa tó ń débi iṣẹ́ atún mítọ̀ pa tó ń dé skul láti kan gbọ́ pé ah, ṣé bó ṣe ń lọ sí skul ó ṣe máa dìjẹ́ papọ̀ a jẹ́ pé lásìkò ìgbà tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ òjò rẹ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ gbogbo àwọn tí òfin rọ́nà jíjẹ mímu àbáwọn nǹkan míì tó yẹ pé ó jẹ́ bí ìdùnnú fún skul gbogbo ẹ̀ tó ń lọ yẹn ìgbà tó ń ṣe lọ́wọ́ yẹn náà ló tún wá ń ṣe kíni ló tún wá ń ṣe ìbáàdà fọlọ́n ìtìzáhùn bíi àwámìrìlá bíi òmùrù dùnìyàwíyá hanta bíi hájàtìlá ìyẹn ni pé ọlọ́run wà lè kí láńjẹ́ ká gbọ́ yé pé ah, ah, tó bá dúró ní mímọ́ láti máa ṣe ìbáàdà fún Allah subhanahu wa ta'ala lásìkò bàtọ́ tó ń ṣe iṣẹ́ tiẹ̀ náà lọ́wọ́ méjì ṣe kó papọ̀ kí ẹgbẹ́ àwọn òpin ẹwà àsìkò sílọ́hún ọ̀tọ̀ àsìkò abẹ́ ṣe ayé ọ̀tọ̀ tó bá ti di ojúmọ́ báyìí ọlọ́run gan ni pé wà léèlì <laughs> ìdọ́lọ́run pé wà léèlì òun ni pé ṣùgbọ́n àtàwọn wọn náà rí gíríkà o ṣùgbọ́n àtàwọn ọlọ́run ti lọ́sàn ẹ fi wá ní tẹ́ẹ̀fì sùn bàtà ẹ bá da gíní kan ẹ wá ní tẹ́ẹ̀fì ṣe gíní kan tẹ́ẹ̀fì jẹ mímu tẹ́ẹ̀fì sùn tẹ́ẹ̀fì ṣe gbogbo ẹ̀ kì í gbàwọ́ àmọ́ àdá papọ̀ báyẹn a pé lọ́sàn wa a lè máa wá jíjẹ mímu káyọ̀ tó máa ṣe kíni ká tó máa jọ́sìn papọ̀ ara ń tá ìsírí sáwọn ọmọ wa lórí rẹ̀ a ní wọn gbèrò rí pé torí olùsí torí ká fi máa báwọn olùsí ṣe ń fi o torí ká fi lè máa bí eh, ebi ṣe máa ń pa àwọn èèyàn sí torí ká fi lè máa bí àwọn tẹ́bi ń pa báwọn náà ṣe máa ń fi láàlàlàlà a àwọn tẹ́bi ń pa yẹn àwọn wulẹ̀ tí mo bí ṣe máa ń fìlì kò yẹ káwọn tó máa ṣe kí ni kan tó máa gbàwẹ̀ wọn kí Allah subhanahu wa ta'ala kó gáàdì ẹnì kankan wa allimu awladakum hubbullahi awwalan ẹ jẹ́ ká jẹ́ pé nǹkan àkọ́kọ́ tá a kọ́ àwọn ọmọ wa nínú àwẹ̀ àti tó bá tún dáhìn àwẹ̀ orí ẹni hubbullahi subhanahu wa ta'ala ìnífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala alimuhum ẹ ká tó kọ́ wọn yí anna asiyama lè ṣòro bìlì fòkọ̀rọ̀ láà pé ààwẹ̀ kó fi wá lè jẹ́ pé nítorí pé káfílẹ̀ máa ń wọ olùṣiṣẹ́ ń fìdí ni láà kì í ṣe torí tàbí gbàwẹ̀ nìyẹn àgbàwẹ̀ yẹn nítorí pé ìbáadà ni àgbàwẹ̀ yẹn nítorí pé Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí àgbàwẹ̀ yẹn nítorí pé Allah subhanahu wa ta'ala ó ní pé la'allakum tattaqun wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim tasliman kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu